ẹ káàbọ̀ padà ìròyìn náà ṣì ń tẹ̀síwájú ǹjẹ́ tí ẹ bá fẹ́ fi nǹkan tàbí ohun mìíràn tó iléeṣẹ́ Orísun tẹlifíṣàn létí ẹ pè nọ́mbà tí ó wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà náà ẹ sì lè bá wa pàdé lórí ẹ̀rọ ayélujára èyí ti Instagram at Orísun TV Twitter àti Facebook at Orísun TV. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti fún igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ní òfin tuntun tí yóò tẹ̀lé látàrí bí ó bá fẹ́ díje dupò ìdìbò kù mẹ́sàn-án yọ tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. àwọn olórí ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti gbé òfin tuntun mìíràn kalẹ̀ fún igbákejì gómìnà ìpínlẹ̀ náà Agboola Ajayi èyí tí yóò tẹ̀lé láìyọ ẹyọkan sílẹ̀ látàrí bí ó bá ṣetán láti díje fún ètò ìbò tí kò mẹ́sàn-án yọ tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ náà. lára àwọn òfin wọ̀nyí ni wípé igbákejì gómìnà Ajayi Agboola gbọ́dọ̀ gbà láti jẹ gómìnà ìpínlẹ̀ náà fún sáà kan péré tí yóò sì gbé ipò náà fún olùfọkànsìn tó tọ́ nínú ẹgbẹ́ náà gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ Agboola Ajayi ni wọ́n ti pínyà látàrí ìdíje dupò ti gómìnà ìpínlẹ̀ náà èyí tí Agboola Ajayi fi èròǹgbà rẹ̀ hàn wípé ó wù òun náà o láti jẹ́ gómìnà ìpínlẹ̀ náà ọ̀kan nínú àwọn olórí ẹgbẹ́ PDP náà èyí tí kò fẹ́ kí wọ́n fi àmì ìdánimọ̀ mọ òun ṣe àlàyé wípé Agboola Ajayi ni yóò kéde ìfẹ́gbẹ́ All Progressives Congress sílẹ̀ tí yóò sì kéde ẹgbẹ́ rẹ̀ tuntun ìyẹn People's Democratic Party ní ọ̀sẹ̀ tí a wà yìí bẹ́ẹ̀ sì ni kò ní kọ ìwé ìfipò igbákejì gómìnà náà sílẹ̀ arákùnrin mìíràn nínú ẹgbẹ́ People's Democratic Party sọ wípé àwọn ń retí igbákejì gómìnà Agboola Ajayi nínú ẹgbẹ́ náà táwọn sì mọ̀ wípé láìsí àní-àní Agboola Ajayi yóò kojú ẹgbẹ́ All Progressives Congress nínú ìdíje tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Apá kan ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Edo ti dábàá wípé kí wọ́n lé gómìnà Godwin Obaseki àti àwọn méjì mìíràn kúrò nínú ẹgbẹ́ náà fún àwọn iṣẹ́ àti ìgbésẹ̀ wọn tó tako òfin àti ìlànà ẹgbẹ́ náà. Wọ́n ké sí ìgbìmọ̀ aláṣẹ amúṣẹ̀ṣe ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn National Working Committee NWC èyí tí Adams Oshiomhole ń darí láti lé Obaseki ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ kúrò nínú àwọn tí yóò díje dupò gómìnà alága apá kan ẹgbẹ́ náà tó ń ṣàtìlẹ́yìn fún gómìnà Obaseki Anselm Ojesua àti akọ̀wé ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Èdó tó jẹ́ ọ̀kan lára àwọn olólùfẹ́ gómìnà Obaseki ọ̀mọ̀wé Àìsósà Amadasun apá kan ẹgbẹ́ ọ̀hún tí Colonel David Imushe ń darí sọ fún àwọn oníròyìn pé àwọn kò ní fàyè sílẹ̀ mọ́ fún ẹnikẹ́ni láti máa ba ẹgbẹ́ náà jẹ́ àbí láti máa gbé ìgbésẹ̀ tí ó ń wu ìwà tí ó sì lè da ẹgbẹ́ rú. Colonel Imuse ní láìmọye ìgbà ni gómìnà Obaseki ti pé ẹjọ́ tako ìgbìmọ̀ àmúṣẹ̀ṣe ẹgbẹ́ òun ní ilé-ẹjọ́ gíga tó jẹ́ ti ìpínlẹ̀ Èdó àti ilé-ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ èyí tó ti tako ìlànà ẹgbẹ́ náà ó ní Obaseki ti pe ẹjọ́ láti yí òfin àti àkọsílẹ̀ ẹgbẹ́ APC padà èyí tó sì tako ètò àti ìlànà ẹgbẹ́ náà wọ́n wá ní nítorí wípé àwọn kò tún fẹ́ kí irú ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èdó èyí tí ilé tó ga jùlọ ìyẹn Supreme Court fagilé bíbúra fún adíje dupò àti igbákejì rẹ̀ tó jáwé olúborí nítorí pé ìwé ẹ̀rí tí wọ́n sọ pé ó lò kò kójú òṣùwọ̀n ẹ̀wẹ̀ nígbà tí anselm ojesua dáhùn sọ̀rọ̀ náà ó ní colonel imuse kàn dánu lásán ni wípé kò ní àṣẹ láti sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èdó ó sì sọ wípé kí àwọn ènìyàn má ṣe kọ ibi ara sí ọ̀rọ̀ tó ń sọ. olùdarí ìjọ oníràpadà ti Redeemed Christian Church of God ẹni ọ̀wọ̀ Enoch Adébóyè ti sọ wípé òun àti àwọn afàdúrà jagun prayer warrior ìjọ náà kò ní sinmi àdúrà di ìgbà tí ọwọ́ òfin bá tẹ àwọn afipábánilòpọ̀ oníṣẹ́ ibi ní àwùjọ. ẹni ọ̀wọ́ adébóyè ló sọ eléyìí nínú ètò kan tí wọ́n ń ṣe àfihàn ẹ̀ lórí amóhùnmáwòrán ìjọ náà ní ìlú ìbàdàn ní ọjọ́ àìkú. bàbá òun ní ìfipábóbìnrin lòpọ̀ ti di àfòmọ́ tó kọ̀ tí kò sì fẹ́ jáwọ́ kúrò ní àwùjọ èyí tí ẹni ọ̀wọ̀ ń sọ pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá sí ọlọ́run tó sì tako àkọsílẹ̀ bíbélì ẹni ọ̀wọ̀hún ní ó jẹ́ egbò àdáàjìná fún àwọn tí wọ́n ní ìrírí ìwà búburú yìí tó sì lè máa ṣàn títí ayé ẹni náà ẹni ọ̀wọ̀ adébóyè sọ wípé kò sí ìbànújẹ́ tó pọ̀ tó ju ti òbí tí wọ́n fipá bá ọmọ rẹ̀ lò nítorí yóò máa wà ní ìrántí irú òbí bẹ́ẹ̀ àti ọmọ náà títí ayé àlùfáà ìjọ RCCG náà tún wá sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé òun kórìíra ìdájọ́ ikú death sentence tó síbẹ̀ kò sí irú ìjìyà tí wọ́n lè fún afipábánilòpọ̀ tó pọ̀ jù ó wá gbàdúrà pé ẹnikẹ́ni tó bá ní irú ìwà ńlá bíi bẹ́ẹ̀ lọ́kàn ọlọ́run kò ní fàyè gbà wọ́n bí wọ́n bá sì kọ̀ ọlọ́run yóò mú wọn lọ lákòótán ẹni ọ̀wọ̀ Enoch Adébóyè rọ àwọn onígbàgbọ́ láti máa gbàdúrà fún orílẹ̀-èdè yìí àti àgbáyé lápapọ̀ pé kí ọlọ́run dáwọ́ ìbìdúró. orílẹ̀-èdè China ni wọ́n ti ti ṣe àkọsílẹ̀ tuntun àwọn ènìyàn mẹ́tàdínláàádọ́ta tí wọ́n ti ní àrùn búburú sológùndèkènì COVID-19. irúfẹ́ àkọsílẹ̀ yìí ni ó jẹ́ èyí tó ní agbára jù tí ó sì pọ̀ jùlọ nínú gbogbo àwọn tó ti ní àrùn búburú COVID-19 tí eléyìí sì ti ń fa ẹ̀rù bí àrùn náà ṣe ń padà dé sí ara àwọn ọmọ ìlú náà orílẹ̀-èdè China ni wọ́n ti kọ́kọ́ yege nínú dídínkù ìtànkálẹ̀ àrùn COVID-19 látàrí bí wọ́n ṣe fi ọwọ́ líle mú òfin kónílégbélé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí àmọ́ tí àkọsílẹ̀ tuntun mìíràn sì ti bẹ̀rẹ̀ sí ní jáde wípé lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè náà fagilé òfin kónílégbélé ni wọ́n rí wípé àwọn ènìyàn tuntun mìíràn ti ní àrùn kòrónà ní ọjà ilé oúnjẹ ti South Beijing àkọsílẹ̀ tuntun yìí ni ó ti ṣe okùnfà òfin kónílégbélé mìíràn fún àwọn ọmọ agbègbè tó súnmọ́ ọjà náà aṣàkóso olú ìlú Beijing ìyẹn Zhu Enjian sọ wípé àwọn tó ti ní àrùn COVID-19 ní olú ìlú Beijing ní ọwọ́ àwọn dókítà kò ká mọ́ ó tẹ̀síwájú wípé ọ̀kan lára àwọn ènìyàn tuntun mìíràn tó ti ní àrùn búburú yìí ni òṣìṣẹ́ awakọ̀ akérò ní agbègbè pápá ọkọ̀ òfurufú èyí tó wá sí ọjà náà láti agbègbè Simfadi tó sì bẹ̀rẹ̀ àìsàn lẹ́yìn ìgbà tó padà délé lẹ́yìn ọ̀sẹ̀ kan àwọn aláṣẹ olú ìlú Beijing ti pàṣẹ fún àwọn abójútó ètò oúnjẹ ìlú náà láti bójútó àwọn oúnjẹ bíi ẹja ẹran màlúù adìyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ilé ìtajà tó ń bẹ ní olú ìlú náà pátápátá àwọn aláṣẹ olú ìlú Beijing ti ti àwọn ilé ìwé ilé ìgbafẹ́ àti ilé iṣẹ́ tó ń bẹ lágbègbè Simfadi padà àti wípé kí àwọn ọmọ agbègbè náà má ṣe dẹ́kun láti tẹ̀lé gbogbo òfin tí ó rọ̀ mọ́ dídínkù ìtànkálẹ̀ COVID-19. Ilé-iṣẹ́ àjọ elétò ìlera àgbáyé ìyẹn World Health Organization ní ilẹ̀ adúláwọ̀ pàtàkì jùlọ tó wà ní orílẹ̀-èdè Brazzaville Congo sọ wípé àkọsílẹ̀ àrùn corona ní ilẹ̀ adúláwọ̀ ti pé ẹgbẹ̀rún lọ́nà okòólélúgba ó lé mẹ́wàá ìyẹn two hundred and thirty thousand ilé aṣojú àjọ World Health Organization ọ̀hún ló ṣàlàyé eléyìí lórí ìtàkùn ayélujára ti Twitter rẹ̀ ó ní àkọsílẹ̀ ẹgbẹ̀rún lọ́nà okòólélúgba ó lé mẹ́wàá ìyẹn two hundred and thirty thousand ní ilẹ̀ adúláwọ̀ àti wípé àwọn tó kọjá ẹgbẹ̀rún márùn-ún lé lọ́gọ́rùn-ún one hundred and five thousand lára wọn ti yá tí wọ́n sì ti padà sí ilé wọn nígbà tí ẹ̀mí ẹgbẹ̀rún mẹ́fàlélúgba ìyẹn six thousand two hundred ló bọ́ sọ́wọ́ àrùn COVID-19 lápapọ̀ ní ilẹ̀ adúláwọ̀. àjọ elétò ìlera àgbáyé tún ṣàlàyé pé orílẹ̀-èdè South Africa Nàìjíríà àti Algeria ló ní àkọsílẹ̀ tó pọ̀ jùlọ ní ilẹ̀ adúláwọ̀. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ World Health Organization orílẹ̀-èdè South Africa ẹgbẹ̀rún márùndínláàádọ́rin ó lé ní òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín mẹ́rin ìyẹn sixty five thousand seven hundred and thirty six pẹ̀lú àkọsílẹ̀ ikú tó jẹ́ ẹgbẹ̀rún kan ó lé ní mẹ́tàlélógún lé ní irinwó ìyẹn one thousand four hundred and twenty-three nígbà tí orílẹ̀-èdè nàìjíríà ní àkọsílẹ̀ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ó lé ní mọ́kànlélọ́gọ́sàn-án ìyẹn fifteen thousand one hundred and eighty-one pẹ̀lú àkọsílẹ̀ ikú tó jẹ́ mọ́kàndínnírinwó ìyẹn three hundred and ninety-nine orílẹ̀-èdè algeria ní àkọsílẹ̀ àrùn covid-19 ẹgbẹ̀rún mẹ́wàá ó lé okòólélẹ́gbẹ̀rin ó dín mẹ́wàá ten thousand eight hundred and ten pẹ̀lú àkọsílẹ̀ ikú òjìdínlẹ́gbẹ̀rin seven hundred and sixty deaths. àjọ World Health Organization sọ wípé ilẹ̀ Lesotho Seychelles àti Gambia ló ní àkọsílẹ̀ tó kéré jù ní ilẹ̀ adúláwọ̀. bí orílẹ̀-èdè Lesotho ṣe ní àkọsílẹ̀ àrùn COVID-19 mẹ́rin péré láìsí àkọsílẹ̀ ikú kọ̀ọ̀kan ilẹ̀ Seychelles ní àkọsílẹ̀ mọ́kànlá láìsí ikú kọ̀ọ̀kan orílẹ̀-èdè Gambia sì ní àkọsílẹ̀ méjìdínlọ́gbọ̀n twenty eight pẹ̀lú àkọsílẹ̀ ikú ẹyọ kan ẹ̀wẹ̀ bí ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdọọdún ṣe wá jẹ́ àyájọ́ ìfi ẹ̀jẹ̀ sílẹ̀ fún ìwòsàn lágbàáyé ìyẹn World Blood Donor Day àjọ World Health Organization rọ àwọn ènìyàn tó lágbára láti fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún ìwòsàn àti kí wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ láti gba ẹ̀mí là lọ́wọ́ ikú. ǹjẹ́ a ò ní rí jù báyìí lọ fún ìròyìn ti sáà yìí ọ̀la ni kí ẹ jẹ́ kí a tún pàdé àmọ́ kí a tó máa lọ ẹ kí a máa rántí wípé ìfẹ́ là kò já òfin ìfẹ́ la fi ń débi gíga ìfẹ́ la fi ń mú àwùjọ tẹ̀síwájú láìsí ìfẹ́ kò sí ohunkóhun tí a ní ẹ jẹ́ kí a máa fi ìfẹ́ bára wa lò ní gbogbo ìgbà àti ní ìgbà gbogbo ẹ wá Bùnmi Akínúbi ni ó mú ìròyìn wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín lẹ́ẹ̀kan sí ire la fi pàdé ó dàbọ̀.